الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته هذا قفل الله أتريني يتولى فهو أسواج نبي محمد ولكن يقول تياكي وما سلينات مفارقة قالت بالقلاج قريب nípa ní as-sahur as-sahur òun ni sàárì jíjẹ tàbá ní as-suhur jíjẹ sàárì gbàtà ní alwudu ṣíṣe alwàdá tàbá ní alwudu sísàlwàdá tàbá ní alwàdú ajẹ́ sí pé omi tàà ní sàlwàdá ni wọ́n pè ní alwàdú omi alwàdá kẹ́ni tàbá ní as jíjẹ sàárì mú ọ̀tọ́bá ní asahur oúnjẹ tá ń jẹ gẹ́gẹ́ ni a ń pè ní asahur òun ni níta fi láàárọ̀ yìí lára àwọn àdájọ́ tó súnmọ́ alákọ̀ọ́kọ́ ni pé nínú ọlá tó wà fún sààrì òun ni pé ẹni tí bá ń jẹ ẹni náà ẹni táwọn sì tún máa anábíwa muhammad sallallahu alaihi wasallam ó ní inna allaha wa malaikatahu yusalluna ala al-mutasahhirin ọlọ́wọ́ ta mọ̀láíkà rẹ̀ wọ́n máa ń ṣe àsàlátù fáwọn tí wọ́n bá ń ṣe kíni tí wọ́n bá ń jẹ sààrì agbọ̀n pé àsàlátù ọlọ́wọ́ náà ní èyí táwọn mọ̀láíkà náà ní àdúrà الحرص على المسحور على السحور ìmá sojú kòkòrò láti kí ni láti jẹ sààrì súnà síwájú kúkúrú rẹ̀ anábì wa muhammad sallallahu alaihi wasallam ó ní tasaharu ẹ máa jẹ sáré wà láwọ bèjú rẹ̀ àti mímá wọ́dà bí ó jẹ́ pé légèrè kan pé dínà lẹ́mù ẹ jẹ sáré <clears throat> bákan náà sáré jíjẹ nínú tọ́lọ̀ kan fi ṣe àánú fàdùmá anábì wa muhammad sallallahu alaihi wasallam àwọn alul kitabi àwọn ìjẹsàrí ẹni bá ti sínú nítorí bá jẹ lẹ́yìn sínú tó fi sùn ọ̀tọ̀nù ẹ̀pẹ́ bí àwẹ̀ tí wọ́n náà sì bẹ̀rẹ̀ nípìnlẹ̀ nu ìkéyàn bá jẹ tó fi sùn lẹ́yìn sínú náà tí ó bá sì tẹ̀jẹ̀ tó kọ́kọ́ sùn náà ó ti parí náà nù àwẹ̀ ti bẹ̀rẹ̀ láti gbà téèyàn bá ti sùn. torí ẹ̀rọ fà anábìwá Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní fásilì màbí náà sùn yá mi náà وصيام أهل الكتاب أكلة السحور ìyàtọ̀ tó wà láàrin àwẹ̀ tiwa àtàwẹ̀ àwọn ààrẹ kìtàb òun ni sààrì jíjẹ tó èyàn bá wá fi sààrì lẹ̀ tí ó jẹ èyàn ti jọ àwọn kínú àwọn ààrẹ kìtàb ní èyàn ti jọ wọ́n ní torí sààrì èyàn bá nẹ́bí síwájú kòkòrò sí ìtọ́dá fún ara ní pé ká máa jẹ ká máa fi kalẹ̀ kó tó tún máa kan pé àlùbáríkà tánàbí tó tún lọ́wọ́ wà ń bẹ̀ ànábì ní sallallahu alaihi wasallam tasaharu ẹ máa jẹ sàárì fa inna fi sahuri baraka àlùbáríkà ń bẹ lára ló máa jẹ sàárì bákan náà lọ́sọ̀ ń bò mí nígbà tó ọkàn náà sàábí lóhun wọlé tọ̀ ó ní jẹ sàárì lọ́wọ́ níwẹ̀ inna ha barakatun àlùbáríkà ní sàárì àtọ́kùn ọlọ́run ìyá ọlọ́run fún yín ni ó fi ta ilọ́rẹ̀ fàlá tàdàúhà ẹmọ́ filẹ̀ láì jẹun níbùkún àrẹ́bìnà alékùn bí haza sahur sàrí dọwọ́ yé fa innahu huwal ghizaul mubarak oúnjẹ tó lálùbáríkà àwọn afáwọn ní kí lálùbáríkà ara sàrí gẹ̀ alùbáríkà wọn bẹ́ ń bí sàrí wọ́n ní ara alùbáríkà tó rọ̀ ń bẹ́ alákọ̀ọ́kọ́ ni pé ìtìbáwó sunnati nabi rọ̀sára ìtẹ̀lé sunna nabi ọ̀sán ìtẹ̀rí súnà nẹ́bì pé ànẹ́bì a máa jẹ́ sàárì ọ̀kan nìyàn pé mo fi lè ìrùn tí òmìnà tọ́ sí ànẹ́bì ẹlẹ́ẹ̀kejì àfi yapa alùkìtàb alùbáríkà bẹ̀rẹ̀ ìfi yapa àwọn alùkìtàb ẹlẹ́ẹ̀kejì ni pé tẹ́kúyàtú alàlìbàdà yóò fún ìlágbára láti jọ́sìn fọ́lọ́ àti wà tí wọ́n bá pé oúnjẹ tó bá jẹ látàrí àná òun ló bá gbé bí jọ́ kejì ó tún ń gbàwẹ̀ lọ ọ̀dàbí ẹni tó jẹun lọ́wọ́ ọ̀dájú ẹ̀rọ sàárì ó lè jọra wọn gbogbo èèyàn kọ́ ní àìjẹ sàárì ló lè ṣe kí ló lè rọrùn fún èmi inú tí wọ́n bá jẹ sàárì àwẹ́ lálàá sí mi ó ti rí yóò ní rí tẹ́sìrì sí sàárì mi ò sí lẹ́kọ̀ọ́ lójútùú òun ló fà gbogbo ara mi kàn ti wíìkì ní bóun ní ti ájò kó pé ń bọ ọmọ ti tẹ̀síìrì láti wíìkì mi ti kẹ́ ìyẹ́ ti ara mi ó ti nìyẹn kísáàrì sì jẹ́ nù àlùbáríkà pé yóò tún jẹ́ pé nàṣàtọ̀ wà káró yá gágá yóò tún fún yàn lágbára láti lè ṣèjọ́sìn ọlọ ọwọ́ àmì bákan náà wọ́n ní sáàrì jíjẹ yóò tó sí kí yóò ti ìwà burúkú kò fún yàn kí mọ́ ń kalẹ̀ sáàrùn pẹ́ni tí ọba jẹ́ sàrìjì rẹ̀ kan tí ó sì lẹ́nu kìíní tí wàhálà bá sọ yóò tún máa kara mọ́yà ara àgbáríkà sàrì òun náà nìyẹn sàrì yẹn náà ó tún máa ń jẹ́ àánú láti pé ẹlòmíì látara bẹ́ẹ̀ ó tún lè ráwọn èèyàn tí ó sànú àwọn tí wọn ò ní kò tó ń jẹ́ tásùbà kó sí kí ni ọgbọ́ mọ́yàn lọ́wọ́ ara àlùbáríkà náà àsìkò yìí tó wà ní àsìkò gbígbà àdúrà fún má àsìkò sáré tọ́rọ sọ́ka ìrí sánmà ayé tó ta lọ́fẹ́ pè mí kí n jẹ ta lọ́fẹ́ tọrọ àforíjì kí n foríjì ta lọ́fẹ́ béèrè kí n fún àsìkò yìí kúmọ́ náà ni àpẹ àlùbáríkà sáré pọ̀ gan ó ti níṣe díẹ̀ nínú àwọn àlùbáríkà tó wà nínú sáré òun nìyẹn náà àsìkò yìí gbẹgbẹ ní sáré àsìkò yìí ní sáré sàrú bẹ̀rẹ̀ láti ìdájú oru títí tábùkù ètí àlùfájà rí fún un ṣùgbọ́n ìgbà wo lọ́wọ́ lọ́lájú òun ni owó ọbẹ̀ ìgbẹ̀yìn oru yẹn ọwọ́ mọ̀ àdísì pé oúnjẹ náà bá ní min akhlaqi nubuwa nínú àsàwọn ànábì ọlọ́run òun ni tààjílù ìftọ́r ọmọ títí sínú tó ń bá ti wọ gbàrà wàtàkìrù sàhó ó sì mọ́ ń lọ sáàrì lára wọ́n títí jẹ́ sáàrì aago mẹ́ta aago mẹ́rin rárá bákan náà wàwádò yẹmí ni aláṣìíwá fi sọ̀lá ìgbé ọwọ́ ọ̀tún lérí ọwọ́ òsì níbo nínú ọ̀run nǹkan mẹ́ẹ̀ta yẹn àsàwọn ànábì ọlọ́run ọba òun ni na ọbẹ̀ ká lọ́ra jẹ sàárì ká má nínú tí tọ́ka lórí ẹ̀ òun ni àdísù zayd ibn sabit radiyallahu olùtàṣàhárùnà ma annabi sallallahu alaihi wasallam àwọn jẹ sàárì pẹ̀lú annabi súnmà kọ́mà ilá sọ́lá ẹ̀nà annabi dìde lọ kírun kóòtù <coughs> ẹ̀mítọ́ gba àdísù lọ́dọ̀ zèdì tó wá náà wá ní kan bẹ́ẹ̀nà bẹ́ẹ̀nà al'adad wasahur láàrin ìgbà tí wọ́n pèrò sàlátò fẹ́rù ní ẹ̀dọ́mí àti sàárì tí wọ́n jẹ bóò ní àsìkò ó sì jìnà síra wọn sí tọ́ọ̀lá tọ́dúrọ̀ kọ̀ọ̀sí na ó lòdì wọn tí ó fi ka áyà àádọ́ta fa 50 verses nínú alkùránì òdíwọ̀n rẹ̀ ni tàbáwò pé òdíwọ̀n tí ó fi ka 50 verses wọ́yá verses tí ó gùn púpọ̀ bí ìṣẹ̀lá àkáàrà àmì ìṣẹ́jú mẹ́wàá sí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ṣé ẹni tó bá tẹ̀lé súnà níbi àwọn hasasana báwọn òun ní pàálọ̀ òun jẹ sàdìkọ́ òun tó sóò ẹ́ wọ́n nígbà tó bá sùn lọ́wọ́ bá dínà ní àsùbá àwọn la òjì ní sáàbí ìsinmi kí ni àsọ̀látù kí ni kọ́yìnú nínà náà ìrún lọ dojú nínú ju oòrùn lọ náà ó ní oúnjẹ wo la fi ń jẹ sàárì oúnjẹ wo la fi ń jẹ sàárì tó lóúnjẹ kan pàtó tí wọ́n gbọ́dọ̀ fi jẹ sàárì ni sàárì oúnjẹ kan pàtó ó ti ní gbogbo tí ẹ̀bá lè jẹ náà ìbá àtúnjẹ tọ́pọ̀ ìbá jẹ́ ìtò kiri alimohim kókó ni pé kọsáàrí pé tásìkò yẹ wọ́n náà fi lẹ́kàn sẹ́ni ànẹ́bì tí wá bá ẹni bẹ́ẹ̀ pẹ̀lú bí ó sọ pé àwọn ò lè jẹun táìmù yẹn òun ò tẹ̀ lè jẹun rárá ẹ̀hẹ́ ṣùgbọ́n tó bá rí bẹ́ẹ̀ kọ ẹni kí yẹn jẹrà bídùn bí òkú lè jẹrà bídùn kó mu ni bí tìlú sì mu ni gbogbo tó bá ti ẹ̀tọ́ láìwé àlùbáríkà táwọn yìí ó ṣe gíní kò ní fún kò ní fún irú ẹni bẹ́ẹ̀ náà ju kéèyàn mọ́ jẹ kẹkẹ ara lọ wọn làwọn bí fi sọ́lá ti takẹrẹ pé ẹjẹ́ sáàyè wọ́n làwọn tó di omi lẹ́bàá mu tó wọn wọn àrẹ́bìnrin ní ìmọ̀ sàúrẹ̀ ìwọ́mí àtàmọ̀rù kí ni tábà jẹ ní sáàrì náà tábà tó lè fi támọ̀rù sí kò bá já púpọ̀ pé ah ọmọ dá o ó jẹ́ pé làbídò ní sàárì mùmìní ẹgbẹ̀rẹ̀ ọmọ dá púpọ̀ náà fáwà ní tí ẹ̀bá lè máa fi làbídò kú àwọ́jọ́ pé làbídò lásán náà ló jẹ́ kò sí láìfi ní ibẹ̀ ó dábẹ́ púpọ̀ anábì sí wá lójú kòkòrò sí abẹ́gbẹ́ ẹ̀sẹ̀ mọ́kò níbi ẹ̀jẹ̀ àìdọ̀ before kálífàjà rí tó yọ àsìkò tó sì kò tó nǹkan wọ́n ní kọ́kọ́ jẹ sàárì náà ni kọ́ wa máa wẹ̀ ní táà kò sì sàárì ní kọ́kọ́ jẹ náà lẹ́yìn ọ̀pọ̀ wọn tó wá ní kọ́ wọ́n wẹ̀ náà sàárì lè bọ́mọ lọ́wọ́ orí ńlá ló sì bọ́mọ lọ́wọ́ àlùbáríkà bọ́mọ lọ́wọ́ nù torí ẹ̀ kí á gbìyànjú lórí àwọn nǹkan báyìí mi lásìkò tí wọ́n bá ń ṣe kí ni tí wọ́n ń pè ń lọ́wọ́ wọ́n nínú àṣìṣe òun lélẹ́ yìí kí wọ́n máa máa gbé omi ọmọ wa rún nígbà tí wọ́n ń pè ń lọ́wọ́ ẹni kí wọ́n sọ pé èèyàn sì lẹ́tọ̀ àti mu àti jẹ àti mu ojúgbà tí wọ́n bá pè ọ̀hún tán kí wọ́n tó lè mọ́ jẹ mọ́ wọn ni baba láti lélẹ́ yìí ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ọmọ ọmọ fojúlẹ̀ ba àwẹ̀ ara rẹ̀ jẹ́ òun nìyẹn tó kùnbọ̀ tó wá ní pé làdánì ti ń pèrún àdánì ti ń mójútó àsìkò ni

ó sẹ̀sẹ̀ àgbè kan ó yàtọ̀ ní tọ́wọ́sẹ̀ gbé láti rẹ̀ tó fẹ́ mú yàtọ̀ tó wà láàrin méjèèjì ó ní náà a ti àlàyé síwájú nípa pé ìyàtọ̀ sọ nípa ìsinu òun náà ni yóò ní ṣe pẹ̀lú sàárì náà mọ́yẹni tó bá tí ó rò pé alfajari ti yọ tó wá jẹun níta ọ̀padà wà alfajari ti yọ ìyẹn wọ́n ní kò sí nǹkan fún torí pé ìpìlẹ̀ náà ni pé òru la sì wà nǹkan tó gbọdọ̀ dájú ló gbọdọ̀ gbé kò pé a òru ti ń pé alfajari ti yọ ìgbọ́dọ̀ bá ti mọ̀ dájú kó ti yọ ìyẹn tó wá jẹun ìgbà wọn ni yóò àfẹ́ ti àwọ̀ èèyàn báyẹn eléyìí òun ni àwọn àlàyé tí a fẹ́ ṣe ní abala yìí abẹ́lẹ̀ ọba ọba alikẹ́lá tó sàlẹ́kọ̀ ọgbọ́ ìfẹ́ ìkọ̀kan kọmọ̀tọ̀ rẹ̀ wọ́n láti wọ́n láti kan سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم